kú dédé àsìkò yìí sà. báwo ni o ṣàlàfíà ni. adúpẹ́ sà ọ̀gbẹ́ni Yínká Adébáyọ̀ inú mi dùn láti rí. inú èmi kan dùn láti rí ẹ. àwa síta àtúyáyà àtúyáyà wà bá bàbá ṣe seventy Charlie boy kí lẹ lè sọ fún wa nípa Charlie boy. àwẹ̀ àwọn grandmaster ni àwọn bàbá àwọn bàbá in the entertainment industry and uh, lọ́dọ̀ tèmi nǹkan tó tó tó impress me about Shallyboy tẹ́ bá wo personality irú image tí Shallyboy ń gbé jáde pẹ̀lú pé ọmọ chief justice of the federation lè lè tẹ́lẹ̀ you know that he just he just somebody that to to follow passion ẹ̀ nǹkan tó wù láti ṣe and to God be the glory lẹ́nìí celebrating seventy yàn fà most people tó wà One fine wọ́n find it difficult láti do ìkópé seventy because it's full of life it's full of energy and that's what passion does for you it just come to you natural your age becomes secondary and that's the man sọ fún yàn pé don't let your age be your cage. sọ kílẹ̀ lè sọ fún ọ nípa Shallyboy yá ṣúgà dàdí mi ni wọ́n ẹ̀gbọ́n mi ni wọ́n. ṣé pé wọ́n ti pé seventy. ó yà mí lẹ́nu. bàbá yẹn ò jọ seventy rárá o kí ni seventy náà já àádọ́rin kan yẹn. bẹ́ẹ̀ni ó yà bí ọmọ ogójì ọdún ni sẹ́mi o ẹ̀ wọ́n ní wọ́n pé seventy ṣáṣó. àmọ́ kílẹ̀ kílẹ̀ rò pé ó fà á tó jẹ́ pé ó ti pé seventy kò dàda bẹ́ẹ̀ ni pé wọ́n pé seventy. ẹ ẹ torí èmi máa ń tẹ̀lé wọn dáadáa mo ti mọ̀ wọ́n fúngbà díẹ̀ wọ́n máa ń ṣe exercise gan-an dẹ̀ wọ́n kì í ronú bó ṣe máa ń ṣe yẹn ni wọ́n ti máa gbé kúrò lára nǹkan tó bá ń ṣe wọ́n and all that so um, wọ́n dẹ̀ nígbàgbọ́ eh, wọ́n máa ń sọ pé spiritual ló máa ń pè wọ́n oh. wọ́n like religion o tó máa ní religion wọ́n máa náà wà spiritual so wọ́n máa ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ irú àràárọ̀ wọ́n máa gun scooter wọn kiri and all that so health náà wà náà wọn ò dẹ̀ ń anything.

sister. Don't you stop what you can't finish. Ever. You want look sexy, you want look pretty, see as you be now, now, now, now, my sister. Don't you stop what you can't finish. You say what? Many, many things in my eye don't see. Hey, Otipora, monkey color. You better be proud of you, you are, boy, in my One Satan ló kí ń gbéra. Yes o, you better be proud of who you are, ma. la la la la. No dey do wetin catch you girl. lẹ́ni àwa bá Shannyboy ṣe ayẹyẹ ọjọ́ ìbí seventy àwọn ẹlòmíì tẹ̀ ń sọ pé wọn ò look seventy báwo ló ṣe kí ló kọ sí yín báwo ló ṣe rí lára yín. àwọn ah, ò rí seven wọn look seventy rárá wọ́n look so young wọ́n look so you know so the vibe yẹn wà ń bẹ̀ ó wà ń bẹ̀. Atibọ́lẹ̀ ti mọ Ṣáálí Boy. um, ti more be almost ten years isn't it? lẹ lè sọ fún wa nípa wọn. èèyàn you want one wọ́n lọ́kàn tó dáa tó bá rí nǹkan tó dáa wọ́n máa ń like láti push ẹnìyẹn to achieve the, the person's um, aim. What am I saw? bó ṣe like he's always truthful tó bá ti sọ anything by. ọkàn wọn wọ́n sọ pẹ̀lú his full chest. Oh, <laughs> They don't, they don't fit. They go provide them. So let's do this now. 17, 16, 15, 15 14, 14, 13, 13, 20, 20, 10, 10, 0! Wow, one more time, one more time. Stand it, stand it, stand it, stand it, stand it, stand it, stand it, stand it. it! Watch your thoughts and you start old age so that you can remain forever young. Happy birthday!